بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آله وصحبه gbìyànjú náà ń gba lórí ìbádà fún wọn àti ọwọ́ náà èyí tí wọ́n ti yáwéyẹ̀wò lẹ́nu من باب التذكر فإن الذكر تنفع المؤمنين وإنما رأيت فيه تذكر يقين يغرور ورسول المؤمنين ẹ̀rẹ́bá jẹ́ mú mi ní ìrìnàtí yóò máa wúlò kan èsì ọlọ́run lọ́jọ́ tèmi ọ̀nà ní ọ̀rọ̀ ìtò oníṣe pẹ̀lú ìdílé oníṣe pẹ̀lú fámìlì ní bùkátà tó púpọ̀ láti máa ní bùkátà sí àwọn nǹkan míì náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹgbẹ̀rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọgbọ̀dọ̀ ga ní ìgbàgbọ́ sí ọlọ́run bẹ́ẹ̀ yóò da ní ọ̀nà tí a máa ń gba jọ́sìn fọlọ́run bẹ́ẹ̀ yóò wá da ní ọ̀nà tí a máa ń gba bá àwọn èèyàn lò ilé náà láti ní interaction wa ìbánilò wa bí àwọn ìjọba tó wá sọ́mọ́ wa sí bẹ́ẹ̀ ni wọ́n tó máa ń lé ìwọ̀ lórí wa sí má tó súnmọ́ wa jù bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wọn yóò fi pàtàkì lọ́dọ̀ wa jù ìdí afẹ́gbéyẹ̀wò lọ́sàn yìí àti ní àsìkò ìyálẹ̀ báyìí òun náà ní ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ẹ̀tọ́ tó yẹ rí ní òun náà ló gbé ilé ayé dúró tí a bá ń fọ́ra wọn ní ẹ̀tọ́ ara wa ìwọ̀nba ni wàhálà ó máa bẹ láyé náà ilé ìpín agbájúlá lọ́dọ̀ ọ̀rọ̀bá wálẹ̀ yorùbá wọ́n ní àìfàgbà fún ẹnìkan ní òjẹ́ká ní ogún síbẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ ẹ̀rọ kí wọ́n ní ìdájọ́ àgbọ̀dọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn àgbàlagbà àwọn tí wọ́n bá jẹ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ̀ nígbàgbà tí àgbàlagbà náà máa wọ́n ní ẹ̀tọ́. Màá wọ́n gbà yóò wá ọkọ̀ àgbàlagbà nìkan wọ́n sọ. Wọ́n láì pàpà bẹ́ẹ̀ nìkan. Ìyá rẹ̀ wọ́n mọ̀ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́.

ثم بعد ذلك هاجر من مكة إلى المدينة ليس أن الهجرة لكن مكة والمدينة من دنيا سياسة حديث عملية لما وصل المدينة النبوية فقد النبي وسيم إلى رسول جودة أو كمثل النبي وسيم على قدر أن النبي كان مسجده الشريف ó kọ́ mọ́tọ́láṣí rẹ̀ tó jẹ́ mọ́tọ́láṣí aláàmọ́dé mi ẹ̀rẹ̀ ìgbà òṣèlú ọmọ sẹ́yìn ثم بعد ذلك أقام بين المهاجرين والأنصار لن يتمنى وأسوى وأرامة وقام مدينة تقيم أمد الهجرة ثم في يوم مدينة نبي وأنصار يلقاهم pẹ̀lú ọ̀rá pẹ̀lú ìyàtọ̀. Wọ́n àpá ní oúnjẹ náà láti lè máa títí ara ẹni. Ìtọ́jọ́ sí ìlú mọ́ ní ìlú ẹgbẹ́ àti ìlú orí mọ́ ní jẹ́ tó tó ń lù lọ. Tọ́lá ìyẹn bí wọ́n ṣe oníṣẹ́gun ni a máa ń ṣe báwo la ní wọ́n ń ṣe nínú ìpínlẹ̀ tí ó fi láti máa ẹ̀kọ́ ara ẹni نبي سيارة ربك على مدينة كلام مصيبات يوم الرياء يجوم مرامي لوا إنه وسيء من الجو والقطوة إنه الرحمن بن مجرى من الفارق وأبو الدرداء وابن قيد الأنصاري رضي الله عنهما وقال يرضى به کہ جو ہے ہم اس کی دفاع کو اپنی دنیا کو پرو کو جانے کی نہ پاپو مت کا پاپو کبھی نہ کبھی نہ پاپو نہ کیا بھائی یہ وہاں کا ہے کلو ہم وہاں کا ہے کلو میں جمع کرنا لوگا لوگ کی کی بل وجد امواته متبدة ẹni tó bá dé sọ́rọ̀ lọ́wọ́ ní ìyàwó rẹ̀ ó wá bá ìyàwó rẹ̀ ní pẹ̀lú kọ̀ǹfíṣàn tó kò múra dáadáa kò wọ́n kọ́ tó dáa kò dúrẹ́ kò kọ́kọ́ rẹ̀ kò múra kọ́kọ́ rẹ̀ فقال سلمان بن بيت رضي الله Tàbí wọ́n ti àwọn ilẹ̀ tó bá fúnra lábúra ní báyìí fún ọkọ̀ ní ìdílé ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi, láti ẹni tó fi wọ́n papọ̀ fún ẹ̀. Kọ́lé ní tó dáadáa ó bí ọmọ wa nìyẹn. Òun dáadáa lọ́wọ́ tó bá ń pọ̀ mi. Kọ́lá àbúkà Abu Darda, ما كانت له حاجة في الدنيا ọlọ́pọ̀ ìyá rẹ̀ kí ti ẹ̀kọ́ ní àṣà àdájọ́ ìjọ ìjọ ọkọ̀ ilé ìpapọ̀ èyí kò dáta sáyé náà bá ọdún látọ́kì bá fọ́nrá tó lórí owó rẹ̀ ìjọba nìkan náà ní sódà sílé òsì pẹ̀lú rẹ̀ bá bẹ̀rẹ̀ lásìkò àwẹ́sí àti àwọn júù wọn kan tàbí tó kó láti kó ti láì fẹ́ jùlọ nìkan ní kò láyé ఇప్పుడు జీవన గురించి అవకాశాలు జవాబ్ pàtí wọ́n jẹ ọjọ́ tó lẹ tú ogun ní wọ́n sùn wọ́n ti ṣá ìgbà wọ́n kú ní wọ́n sùn bàbá wọn bí àbíyáwó wọlá lẹ́yìn tó fẹ́ máa lọ ọmọ ẹjọ́ fílà láta lẹ́yìn tó lè lẹ́nu àkọ́jà àgbà àdúrà sọ fún pé àgbàgbọ́n ti tún máa ìbára wọ́n wá sọ ni ẹjọ́ fílà nílé àwọn ní ìsọ̀ lẹ̀ wọ́n ara rẹ̀ ní ìlú ẹ̀ tọ́ tó bá fẹ́ bá wọn tẹ́ ọ̀gá dá lọ́wọ́ kò tó bá ká mú ibi ọ̀rẹ́ ìlú sọ̀rọ̀ ó tó ti gbà nígbà tó fẹ́ sùn láì tó ti tó ti gbé dájú tó bá lù aláwọ̀ ọmọ ẹgbẹ́ láti láti tàbí láti tó mú gba lọ́wọ́ pé ló àpò ìlú ó tàbí ti fọ́ fún rẹ̀ ìyẹn títí tó ti di kí ni láti àwọn àgbóhùn bàbá wa bí orúkú yẹn na méjèèjì lọ wá yí papọ̀ wọ́n wá ọ̀la wọ́n wá gbé òwúrò papọ̀ láyà wọ́n wá ní àwọn وذكر من مطلعين لأنه مطلعين So, what is the, our other family, our view, Lama, and Hannah. Kila Baruch was there. And the one, Kiru, a family who was from the Union of the Africa, who does not want to. Kila Baruch, and more Kiru. You know, whenever you, when you're not in that room, you must be someone owó àtìlẹ́gbà láyọ̀ ìgbàgbàjẹ́ lórí lọ pé àpapọ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n lọ sí àwọn oníta mọ́ náà wọ́n lọ sí àwọn gbogbo alápapọ̀ ni ẹ̀hẹ́ yọ gbogbo abẹ́rẹ́ ìjọba ń pè alùpùpù ní ọjọ́pílà òun ní ìjọba àwọn àtọ̀kùnrin ọ̀gbẹ́ inú òjò ìlọ́pà àwọn àti méjèèjì tí wọ́n jọ lẹ́gbọ́sílà ní ìjọba ó wà kò ní ilé irú àtọ́sílà tó bá jábá lórí bájẹ náà ẹ̀yìn náà tó yàn án ẹlẹ́ ìyẹn nínú ilé ilé ẹ̀rù ìyẹn tó ju tí ó bá fi pàṣẹ ọdún tó bá fi parí pọ̀ látòjú bí ẹni tí ẹ ti máa di níbi àwọn ajá gbogbo sí ajé kan ẹ̀yẹ́ lọ sí ìdílé ẹ̀rù lọ lẹ́yìn òní wọn ní wọn sábà jẹlẹ̀ sí ìjú akẹ́kẹ́ Nàìjíríà nìkan ọ̀pọ̀lọpọ̀ ìlú àti tí wọ́n ń tẹ́lẹ̀ ní àtúkà fúngbà ní àwọn ní àwọn tó fi ń gbé bọ́lì ìpínlẹ̀ ìjọba fún fẹ́fẹ́ ìjọba ní ẹlẹ́gbẹ̀rẹ̀ alákùnrin àwọn náà bá dúró tó tẹ̀lú ẹ̀ ẹ̀ka kátà ní ẹ̀kọ́ náà obìnrin nípa púpọ̀ lẹ́yìn wọn tó ní ẹwà wọn náà lọ́sà fẹ́ kọ́ọ̀mù mú ẹja pàdé ní àtúkà fúngbà ní nàìjíríà ó wà tó ìfidẹ́ńtì owó bá mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tẹ̀lé sáfàdà àbí àbẹ́bí náà bá lè ní bá dé níyàtọ̀ sí wípé ẹjẹ́ àpàdé méjì o fẹ́gbọ́n twenty eight friday tó bá láàrin friday tó bá láàrin nínú february ẹjẹ́ àpàdé ní olú ìjọba èrò yẹn ni a sọ pé kọjá ìdílé àmì àtẹ́sí tó ń ṣe ẹgbẹ́ òṣèlú fọ́ọ̀rù ẹ̀sẹ̀ yẹn nípa àtọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ apá àti àwọn ìṣèlú ìṣèlú pínlẹ̀ àti ládàá àti ìjọba lọ́wọ́ àti káwọn ìyẹn lọ́wọ́ lọ́wọ́ jẹ́ kó máa pọ̀ bọ́ ọ̀rọ̀ yìí ó lẹ́yìn àwọn tó máa pọ̀ lẹ́yìn ní àwọn obìnrin náà lọ́wọ́ ti yẹn lọ́wọ́ alága méjì àbíbẹ́rẹ́ àbíwá mẹ́fà àbí méje àwọn àbíbẹ́rẹ́ tó ti di àdúrà wọ́n jẹ́ pàá kó òwò ọmọ alága àmàlẹ́ àwọn bàbá obìnrin ni yóò bọ̀ bọ́ bí ọmọ mi lé ti gbọ́ báyìí gbogbo tí wọ́n bẹ láwọn owó ọmọ dàálẹ̀ tó bá tó àbí ká máa fi dáyà ní kẹ́gbó bí wọ́n bá yín wọ́n máa fi owó ní wọ́n bá fi owó òdì jáde tó gbogbo ẹ̀ pátá máa kọ́ máa jẹ láì تعبيد وأنتم وما تلاقي جماعة أنتم وتعبيد بكل لكنين قالوا من دار العظيم نعوذ بالله من الخزي والإسلام اللهم صل وسلم في مثل عظيم نرضى رب العالمين وهو كبير يجوز الناس اللي يجوز الدواء ويجوز الدواء ويجوز الدواء كل أعراض اللي يجوز الصديق lórí àti àpò iná nínú àmà ẹra wọn lè kàn máa gbá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ara ẹjọ́ náà wọn nígbà àgáyé ẹni yóò máa gbá wọn yóò sọ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbé agbárí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú kan bẹ̀ wọn kọ́ sára pẹ̀lú ilé ọmọ ọmọ jọba báyìí bá wá jẹ́ ẹ̀jẹ̀ náà inú gómìn tó bá ìrìnà ìlú láti ẹ̀jẹ̀ ìlú wọ́n ti ọlọ́pàá wọn ní sẹ́lẹ̀ òfin náà lẹ́nu àbẹ́bí tó fi láwọn ẹgbẹ́ wọn jẹ́ ilé ẹ̀mí ìlú ẹ̀jẹ̀ bá ti kó máa ń dúpọ̀ àwọn èèyàn lórúkọ ẹ̀jẹ̀ àdúró wọn bá sàdúrà fún yìí àwọn ìjà wọn ti yàmá kó lè bá ti rí ẹ̀jẹ̀ wa sàmánà يومئذ الله عليه وأبو الدرداء أمين بجنوب فصلى يا مواكب وكيل قلبي فقال وكيل قلبي ما أمبر كتاب مفيا صفاء بذين ولين أي أسمع فيها صفاء ما نمجد به قوة كيل مثلا في الناس المدينة يتنبي قلبه كيل يتنبوها مثلا ọkùnrin kọkùnrin tí bá ń dáhùn kí nínú orí rẹ̀ mọ̀ náà fi kí ìlú àtàlábà tàbí wọn fi máa mọ̀ sí orí lọ́nà ìjọba lásùlá àlejò ọlọ́wọ́ àríwọ̀ sọ́lá àlejò nínú òkúrò tó kì í mọ́ tó ń lé lára mọ̀ náà fi jù láyé òun náà lè máa sùn láti fún iṣẹ́ lẹ́yìn tí wọ́n máa fàánù ní bẹ́ẹ̀ni orílẹ̀-èdè yìí gbogbo olóògùn náà ló láǹfààní ìtọ́jú lọ́wọ́rẹ́ àlejò ìwọ̀n bá máa wá kó láti wọ́n gbà rákòrò ìdí mọ́tọ́lá tó wá wá sí i sọ méjèèjì wọn kírun tàbí ìgbìmọ̀ owó ọgbọ́n tí àsìkò àtùbá tí wọ́n lọ kírun ní mọ́tàlásí àtẹ́bí ní bàbíyà mọ́tàlásí gbogbo ẹ̀yìn ìyá wọn ní babaláwo ní àtìkè ìkúrá mọ́tàlásí ẹ̀mọ náà ní aláwọ̀ àtẹ́bí náà ní sọ́mọ́ bá wà ní mọ́tàlásí. àwọn àyàn náà fíjà tó lóòótọ́ àti náà mo wá sọ fún àkójọ àti àkójọ ìyọ̀mọ̀ ìyá àti ìmújọ́ ìlú rẹ̀ kọ́ ọ̀rọ̀ tó bá tó lọ ọ̀rọ̀ tó yẹ ká máa bára wá tó wọ́n mọ̀ ó lè gbé nígbà tí ó lè jẹ́ nígbà ní èyí ìwé ní ìwọ̀ ọ̀rọ̀ tó bá ti máa bára wá pọ̀ ká pọ̀ tẹ̀ sí sáàmù bá ní wa lọ́mọ́ lọ́mọ́ tí ara gbogbo nítorí láti fi àti ẹ̀ta gbogbo ló ní ẹgbẹ́ níbi ìjọba náà wọ́n lọ ó wá fi yẹ òdodo náà sí ilé ìgbò wọ́n wá di ìwà ní pọ̀pọ̀ ẹ̀ náà wọ́n fẹ́ di ìwà àwọn àmà ìwà àjọmọ̀ nínú ọ̀túnra tó yẹ kó máa fi inú yẹn dúró lórí ẹ̀ bá pé wọ́n fẹ́rẹ́ sí ìlànà wọ́n fẹ́rẹ́ sí ìlànà ìwé gbọ́dọ̀ bá dáadẹ́ látara wa ìyáfẹ́ fún kó gbọ́dọ̀ orí bómi gbogbo ẹ̀dá pé ìlọ́dáàmù àwọn ti mọ̀ sí àwọn ẹgbẹ́ ẹ̀fà wa gbọ́dọ̀ ní orí ìwà lápọ́lápọ́ ẹ́ tùbàndọ́rìkọ ẹ̀mí ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀rọ̀ ọba ọ̀kàlẹ́ àyàwó dáadáa ó ń gbọ́dọ̀ lẹ́gbẹ́ ọ̀kàlẹ́ àná tó fi lórí yẹn kò tẹ́fà gbọ́dọ̀ ọ̀kàlẹ́ àyàwó dáadáa lọ. Because Palmetto is very free, it àwọn tó ti jẹ́ ilé ìfún ẹ̀rọ ìfún ọlẹ́gbẹ̀ẹ́ mìíràn sàmọ́nù bá kọ́ owó ìfọ́ owó sàmọ́nù wà sọ̀rọ̀ sọ fún nígbà tó yẹ kí àwọn ọmọ ọmọ ọmọ ṣe fún ọmọ bí àwọn ìlà ṣùgbà ó lè yín lórí lọ́ọ̀bì ààrẹ ìgbà àpọ̀n wà yín lórí lọ́ọ̀bì ààrẹ ìgbà àpọ̀n wà yín lórí lọ́ọ̀bì ààrẹ ìgbà àpọ̀n láti àkẹ́yìn lọ́ọ̀yẹ̀ wà yín lórí lọ́ọ̀bì ààrẹ ìgbà àpọ̀n máa ń kú سلمان بن بيضة والقاضي بيوبا وعيار في يهود الدار كما ضرب والمقدم في ركعة اليوم أبو شرداء يبي أما تبدأي ولم مطالي كوني كوني كوني ẹ̀jẹ̀ tó lọ bọ̀ bá dá fún ẹ òun náà ní ẹ̀kọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ àwọn ará ilé rẹ ìmọ̀ kí ilé àdúrà tó bá wà láti wọ́n ní afọ́ àti wọ́n tó lé yára àwọn adáyé rẹ̀ bẹ̀rẹ̀ lọ́pọ̀ ìyàwó ọmọ ọmọ ọmọ àwọn tí wọ́n tó fi ọlọ́pọ̀ fún ọmọ abámọ́tọ́ àwọn tí wọ́n tó fi wọ́n gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ la ní wọn lárí sọ ní gbogbo wọn lọ́wọ́ ìgbà rẹ̀ ìgbà máa kọ́ àmì gbogbo débẹ̀ láwùjọ nígbà tí ẹ̀tọ́ tó yẹ kó fún fáàmì kúlẹ̀ sí fáàmì fáàmì eléyìí ní sàlùmọ́ tó sọ fún àbújá dáa lọ gbogbo tó sọ yẹn náà ara àbújá dáa rọ̀ bá lẹ̀. Bùbá tó bìrì náà nílé ìgbà jáde ṣe wọn lọ kí wọn àbújá mọ́tàlájú àtẹ́bí sọ́nà lọ́wọ́ àríwọ̀ sọ́dà. Ìgbésẹ̀ tó ìgbà tẹ́bí sọ́lá náà bá ìwú àbújá dáa tó pàkúrú máa ń mẹ́lò sẹ́yìn láti nàárẹ̀ sí láti sàlàyé bí sàlùmọ́ ó wá sọ gbogbo ẹ̀kọ́ láti ṣe ẹ̀fọ́ àbúrẹ́sì sọ́nà títí tó fi gbé jọ lágbọ́n sọ fún wa lọ́dún wa kí á sùn rárá. Bàbá wa sáré ìpìlọ̀ ẹ̀fọ́ àbúrẹ́sì sọ́nà láti ṣe sọ àdébìnrin sọ da ọ̀rọ̀ sàlùmọ́nù títí sàlùmọ́nù sọ òdòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ. Àwọn olóòtú sọ sọ kí ni ìfẹ́ náà وأنني أهلك عليك حقا ولزوجك عليك حقا وأهلك في حقك حقا أنا اليوم أقول كذا بأن الرسول وما كنت أقول كنت أقول ẹ̀mí lọ́dọ̀ ní láti ọdún fún ara ẹ̀mí ẹ̀rọ ní tó ní ìbọn ó lẹ́tọ̀ tó mẹ́ta lọ́wọ́ àwọn ará ilé rẹ̀ làwùjọ máa ń gbé ẹgbẹ́ ní wọ́n lẹ́tọ̀ tó mẹ́ta lọ́wọ́ àbí ìlú bá débẹ̀ láti ìlú náà ní ìlú kọ̀ọ̀kan náà lẹ́tọ̀ ti ẹ̀rọ wá fún ká tó ní ẹ̀tọ́ tí wọ́n gbogbo ilé wa kọ̀ọ̀tẹ́lì ó kẹnu ó kojú pọ̀ sí ibi tí alùpùpù ọlọ́run ọ̀pọ̀ wá ní ìlú náà àwọn ní àrùn àwọn àtẹ́lẹ̀ kan lọ jẹ́ ayé ogun pẹ̀lú wọn lè yẹ fún àgbà lẹ́nà ilé ẹ̀kọ́ pẹ̀lú nígbà yìí àtẹ́lẹ̀ ẹ̀kọ́ ń jẹ kọjá ìgbógun ẹni tó bá ti lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ pápá ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ èmi wà fọ́tà lẹ́kọ̀ọ́ wọn ayé òde fún gbígbà bàtò fọmọ ní ayé òde fóònù olórí ìlú òpáwọn arábà àdúgbò agbára ọmọ tẹ́lẹ̀ báwa tá àdúgbò òde náà ti wọ́n lórí wàhálà náà máa rán ọ̀gá àtọmọ tí wọ́n fún àwọn lẹ́kọ̀ọ́ ara wọn ọba àdúgbò àtàwọn ará àdúgbò ọ̀rọ̀ náà lọ sí ẹ̀kọ́ lẹ́yìn bá tó ní ẹ̀sìn pàṣẹ àpọ̀ àbá àtọmọ tí wọ́n fún ọmọ sí àbá àdúgbò ẹ̀kọ́ والله مما قلت وقد يخبرني ثم تلبى الذي بعد كل في حقيقة يمكن كلام الله بإذن الله تبارك وتعالى كان كيف نرى كيف الذي تتشأن الميار والنبي حقوق الزوجين يترك الليل من الله أحياء من قبل مذكر فإن الذكر ترفع المؤمنين agbọ́dọ̀ ìbámu ní sọ́dọ̀ ọ̀gá ọ̀gá bí ká máa ṣe rántí fúnra wa ní o wàyí lára ìbàjẹ́ bẹ́ẹ̀ kálukúrẹ́ ní ọmọ bí ó kù sí nígbà tí ọba ń sọ láti mọ sí mọ ara ẹni ṣe ìtàwátà ìjọ àgbàwá dáàbò láti mọ jí ara wa fún tí ó gẹ́gẹ́ kan ṣe é sí wa tó ara wa ẹni òbí sọ fọ́ọ̀rọ̀ mi pé bí ẹ̀ka ti súnmọ́ rẹ̀ ní sí lẹ́tọ́ fún wọn ń ga ní ẹ lọ́rùn ara ẹni. Bàbá kan rẹ̀ ta fún fún jẹ̀mọ́ láti ẹ̀kọ́ rẹ̀ jẹ́ lọ́kọ̀ wọ́n tó lọ́nà yẹn ká fún ọ̀yá. Ẹ̀yà ló kù ìwé ọkọ̀ tó yẹ. Ẹ̀yà tó bá ọmọ ọdún jẹ́ mẹ́jọ sẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ dábẹ́. Ẹ̀ Ráyé Nàmẹ́jà láti àbíkì rẹ̀ bí ayé àbẹ̀bẹ̀ yìí yóò yẹ kó ilé ayé wọn ti rí pé ìwọ láyé lẹ́yìn àtẹ̀wọ̀ ó dàbọ̀ ní pẹ́ẹ́sì pẹ́ẹ́sì pẹ́ẹ́sì ní ní pé ẹ etí òkè ẹ̀kọ́ béèrè nípa wọn tó béèrè ẹ̀kọ́ wa máa tẹ́kọ̀ọ́ náà wọ́n ti rá ní ìwọ́n láwọn béèrè sẹ́kọ̀ọ́ sílẹ̀ tó ti kọjá bílá ẹ̀ka ọjà máa dé ìlú ẹ olùwà pọ̀pọ̀pọ̀pọ̀ ilẹ̀ sọlá bá pọ̀ nípa ìtọ́ni láàbù oṣù kékeré gbogbo ẹ̀kọ́ But people who do not that, life will be much smoothly. And if you take an idea, you will go to the world and do the another people. Initially, we will examine it. Báwo àwọn fúnra wa nílé ẹ̀kọ́ ìjọyẹ ká máa mú ara wa. Ẹjọ́ ẹni àkọ́kọ́ tó ní ẹ̀kọ́ rẹ̀ gbá fún náà lọ́wọ́ lọ́dá wa. Fọ́nkú ẹni. Ẹ́ àwọn ànábì ọ̀gbọ́n especially nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ẹ́dọ́ àwọn ilé ìlú tó pa níbi ẹ̀kọ́ ẹni pọ̀ lẹ́yìn ọba ń rọrùn ilé ìjọba ẹ́ bàbá tó wá ń sọ yẹ lẹ́yìn ọdún ọmọ ẹ̀yìn ìdíkí ọgbọ́n ẹ̀tọ́ lọ́dún pa mọ́kù náà ni ẹ̀kọ́ gbogbo wa ní lẹ́yìn ẹ̀tọ́ àwọn òbí wa ní ilé ìlú ọgbẹ́ lábẹ́ ní ẹ̀tọ́ ọlọ́wọ́ wà nìkan ẹ̀tọ́ àwọn òbí wa nínú náà tó wọ́n wá fún ẹ̀tọ́ àwọn tí wọ́n ti tẹ́lẹ̀ o wọ́n já wọn àpá wa wọ́n náà lẹ́tọ̀ọ́ ní wa lórí báwa náà fi lẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ ọkọ, ẹ̀tọ́ aya, ẹ̀tọ́ ọmọ, ẹ̀tọ́ ẹranko sí. Àwọn ní adìyẹ sí olórúkọ ti mọ̀ bí ẹ̀rẹ́fẹ̀ tó bá ti lẹ́bi tó bá ti kú lábẹ́ rẹ̀ tó ní ìṣèlè tàbí tó ń ní lọ́jú ẹ̀ tó ń tún yẹ ó ti ní ẹ̀sọ́ tó yẹ kọ́ ọmọ fún un tó látàrí ilé èyí tí ọmọ ìyàwó لفية وقع لهلك وقد يأخذ النور النبوة محمد صلى الله عليه وسلم إن أعطيت أمري إذن الأمر المسلم رضي الله على عنه وعلى رحمة الله ينزل أمان ومن أعطيه محمد صلى الله عليه وسلم نبي على أكتب يقول إن يرطني إن بقر ذلك تاريخ حقا àwọn ẹ̀kọ́ kan ń tẹ́tẹ́ yẹ kí ẹ̀yàwó ní máa ṣe fún ní wọ́n ní kẹta ìfún ara ìfún harapán lẹ́sìn ló yẹ kẹ́ ìdí àwọn sí àwọn ẹ̀kọ́ kan fún wọn gbàmúkàdà nílé ní jẹ́ gbàmúkàdà lóko ẹ̀ẹ́dọ́gbẹ̀rin ìdí òjòrí máa smóòtù káwọn akọ́ra wọn ní ẹ̀tọ́ ara wa ọpá tàbí púpọ̀ ọba àkóòrò lè ṣe mọ́rùlẹ̀ lọ́kọ́ mọ́rùlẹ̀ láyà ọ̀pọ̀ ọ̀lọ́kọ̀ láyà ẹ̀tọ́ ọkọ̀ àtàyà ní òde sí lọ́kọ̀ ẹ̀tọ́ ẹ̀rù ní ọwọ́ àlọ́kọ̀ láyé àgọ́rí tó dàbẹ̀ tí ó ara láti kú wa ti dára tó síra wa àti ẹ̀tọ́ ẹ̀ ká mọ́ fúnra wa àti ìlú ẹ̀kọ́ ẹgbẹ́ bí aláàbò ẹ̀tọ́ lè ṣọ́ mi tó lágbára ni a máa rí ìlú ọlọ́run látara ìlú yorùbá sí ìyẹn islam ṣe ẹsẹ̀ yìí ká sí òkú láìsí yẹn. ìta fẹ́gbéyàwó láti fi ṣe ẹ̀kọ́ náà ní ìgbésẹ̀ kọ̀ọ̀kọ́ àti àyà ìdáhùn láti sọ fún ọdún sọ́rọ̀ tó bá bọ́ra wọn ṣàtàkù pàtó ọ̀nà tẹ̀síkì ọlọ́dún wọn àwọn ọmọ mẹ́tò lẹ́sí alẹ́sìn náà ní máa ń fi wọlé fi jáde alẹ́sìn náà dára rẹ̀ ọlọ́dún ń bẹ fún ojú àwọn ẹ̀kọ́ kan láti ṣe mú ọkọ̀ wọn. Lóbi lọ́rọ̀ ni ẹ̀kọ́ sí àwọn ọkọ̀ náà káwọn náà fi àwọn ẹ̀kọ́ kan fún aya wọn. Òlé ìrìnà ní alẹ́ ìrìnà lárọ̀dá ọlọ́run ṣùgbọ́n ẹ̀kọ́ sí ìyàwó ti kọ́kọ́ tí ọlọ́run pé fún ìran ọkùnrin ọba wa wọlé ìjọba ẹgbọ́n tí wọ́n fẹ́ láàrin ọkọ àti aya à ń sọ bí ọ̀nà mẹ́ta òun náà ti ó fún sí níbi rẹ̀ ẹgbọ́n kan bẹ owó àpá àkọ́kọ́ rẹ̀ láti ṣe gbóhùn àwọn àjọ tí wà ní tó wà special gómìnrin láti fi gọ́ọ̀fún àwọn kan sì wà ní tó ti rí pé àtọ́kọ́ àti aríyá àwọn méjèèjì lọ́dọ̀ ọmọ sí rẹ̀ láàrin ara wọn ìjà rí inú ọmọ ìyá tí ó lè sọ yẹn fún wa náà tó jẹ́kọ̀ ọkọ̀ àtàjà tí ó lọ́mọ sí rẹ̀ láàrin ara wọn and love. Oh yeah. Authority of the people of the authority of the man of the people. We know how to know the man of the people. Oh yeah. What is the name? Alhamdulillah. Then, if they come to give you a reason,

ọ̀yá nínú orí tí a kó sùn bí a kó sùn la ẹ̀yà. Lórí báwọn ẹ̀ẹ́dúgbẹ́ ìdẹ́nu sáàpà nígbẹ́ ọlọ́pàá ní dáàbò ọgbà ọ̀rọ̀ tó kò lè gbà wá. Ìdílé náà wà nìyí. Lọ́nu ẹ̀ẹ́dẹ̀wọ́ alágbọ̀n olóògbé ọkọ̀ ló fi yẹ ẹgbẹ́ náà yàwó sí orí lọ ẹ̀rọ máa lè yàpá wọn ẹ̀ ẹ̀hẹ̀ ọ̀sán sí wọ́n lè jọmọ sí ẹ̀pàpọ̀ àti ìta ìjọba gbogbo nínú àwọn ọ̀rá yìí ọ̀yà mo ní lẹ́yìn ara ọ̀dọ̀ máa tún náà wà pàdé ọ̀dọ̀ máa tàbí ọ̀pọ̀ wọ́n ti àwọn olóògbé ọ̀pàdé tọ́wọ́ bá ti tà fúlàní olóòrò náà ní lóòrò káńtà lóòrò. ẹ ìbáṣepọ̀ ẹ àná ìgbàlẹ̀ láàrin ọkọ̀ àti ìyàwó ẹ àwọn ìkànnì láti lákòókò náà ni lọ́nà ìdíje o المحرم مرته والشارعون بين الزوج والزوج الحكم يوم الشيخ أخبرنا بأنه أخبر بهنا بالمحبة إنسان love and affection ìfẹ́ ọlọ́dọ̀ máa ń gbé ara pàtàkì àti sọ pé ọkọ ni ó máa lọ́pù ìyàwó tó dàkíyàwó rí ti ọkọ̀ nínú àdìsẹ́ta ìrìn àti sọ wípé ìyàwó ni ó máa rẹ̀ lérí látàrí ìlú ní máa ń lọ lórí wa torí pé láì bá tún yẹ ní láì fi hàn lè ní lérí ní ṣayẹyẹ mọ́kọ̀ àgbáyà lè ní lérí ìlàó ìwọ́ àwọn fẹ́ṣì lọ́rọ̀ náà sọ pé ìlú ní mọ́kà lọ́nà wọ́pẹ̀ oníkà mọ́kọ̀ àgbà ọ̀gẹ̀ pẹ̀lú pàtàkì bá tó وخلق لكم من أنفسكم أزواجا تسمعوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون طبعا تطبيق سويتين وقت الدعوة أي بالفرص القوية الأولوية أي بالفرص الأولوية الأولوية نعم ولو القوية àwọn wá ní ẹni wọn wọn wọn ti ṣe ìjọ láwọn ìkárí káàkiri àwọn ọmọdé sọ́ọ̀tù méje o ní wọ́n ti pọ̀ sílé ọdún ọdún wá ti pọ̀ sílé òwe tàbí ọkọ̀ ọdún ọdún díẹ̀ ní ọkọ̀ ọdún ọdún díẹ̀ tí wọ́n ti yẹ ìfẹ́yìn tó ní dúró láwọn ọ̀rọ̀ ọ̀gá mi. olùdókòwò máa ń sọ pé lọ́ta ń gbé ọrọ̀ ayé ìkan tó lè olùdókòwò jẹ́ kí ọrọ̀ ìlú. àwọn àwọn àfáà tó yẹ kí wọ́n ọlọ́pàá ń sọ ní ẹ̀dọ̀ yọ máa bọ́ àti ìgbó náà sùn nígbà tí ẹgbẹ́ ìwé ó máa lọ sí owó ẹni kan àmì ìrìn tààrà òun fẹ́ o òun fẹ́ o wọ́n láì fẹ́ o kọ́ láì fẹ́ o wọ́n á ní oṣù ìyàwó rẹ̀ náà bàì túláàdì bàì kódà ní ìjọ ojú ní àwùjọ lọ́mọ òkúta ọmọbìnrin rẹ̀ lọ́mọ òkúta òbí rẹ̀ ní kìí ṣe ẹ̀ẹ́dẹ́gbà alẹ́gbẹ̀rẹ̀ owó ìyá lẹ́gbẹ̀ẹ́ta òbí máa bẹ́ẹ̀ yìí iṣẹ́ ìlú yẹ ká máa ṣàdúrà fọ́mọ́ abàbẹ́rẹ̀ yìí ẹ́ lọ́wọ́ ọkọ̀ ọ̀rọ̀ ní ilẹ̀ gbogbo tó wọ́n tẹ̀lé lára rẹ̀ ní olùkọ́ ni a ọlọ́pàá àwọn ti jẹ́ àwọn ọlọ́pàá ló lè dè láti kọ́ lóbìnrin ní lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà sì lè ní láti kọ̀ọ̀lọ́ ọkùnrin láyé òṣèlè yorùbá ti délé ìlànà ńlá nínú ọmọ ń fi wọn máa fọ́ sí ọkùnrin lẹ́yàwó lóòrùn àgbéga wọn máa fọ́ sí àyà náà lọ́kọ́ sí ọkùnrin lórí ẹ̀ ìbámu adáàbò ẹgbà sílẹ̀ ìfẹ́lú wọn ilẹ̀ ìní abẹ́kùn wọn sí àti ọ̀fẹ́ adéjọ́ òsì lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ní ìná àwọn náà wá ń ṣe ìwọ́n ọ̀gá láìpẹ́ láì sọ pé ilé púpọ̀ sí mọ́lá náà ní ló sọ ilé ọ̀gá ní ojú ọjọ́ ìdájú fọ́ọ̀rọ́pà ẹ̀yà ẹgbẹ́ ọmọdé àlèkà ń bá ń sọ ní ẹ̀ àwọn ẹ̀ ìtàlápẹ́yà ní ẹ̀rọ abẹ́rọ wọn fún náà ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn yọ́gbà láti ilẹ̀ sílẹ̀ àtẹ̀yìn àti àwọn ará ìjọba ìdájú ló ń yọ wọ́n ní sáfíìrù wọ́n láti sọ ní àmírù pọ̀ àmírù mara iṣẹ́ ìdílé gbà tó ti wé sọ́nà ọmọ ní ẹjọ́ sí láwọn ọlọ́pọ̀ ìdí ní ọkùn ní ìjọ ní ìjọ dáwà ọ̀gbìn náà gbúdọ̀ náà náà fẹ́ láti láti sọ́pọ̀ ẹ̀rẹ́ sí kan ní

Bọ́lá yóò wá ní àwọn òṣèré àwọn onímọ̀ lẹ́yìn lọ́dún lẹ́yìn lẹ́yìn làbábí àbí orí bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tá sọ̀rọ̀ yóò sì máa gbóni ìjàmbá sí àwọn ìrẹ́ ọ̀wọ́ ṣèlú tó lè ṣí yẹn lọ́dún bá kí owó máa bọ́ ọ̀dàlọ́mọ ìyá ń bèèrè ọba tó dáwà náà fún wa tó bá fún yọ tó bá fún láti lẹ́yìn ìjọba àtàyà bó ti ní jáde alẹ́gbẹ́gbẹ́ láti ìjọba àwọn àtàyà àti ìbámu بذكر المفيد لكل المودع والرحمة ومدى والمحافظة Àwọn ìgbésẹ̀ lórí ìgbésẹ̀ tó kù ní ìlú tí ó bá ti sọ̀rọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ ní ìtọ́kù tí ó kù rẹ̀ tí ó dá àwọn ọkọ̀ pẹ̀lẹ̀ nìkan ọ̀nà tó kí wọ́n ní o, ọlọ́pìn òjá wọn sí o, ọ̀rọ̀ bá àwọn ọlọ́pàá wọn ní à, àìlà ọkọ̀ pẹ̀lẹ̀ nìkan já ṣùgbọ́n ọlọ́run fẹ́ báwọn àti ìdá wọn sí ìṣòro àtàkì ìṣòro. Wọ́n sọ̀rọ̀ sí ibẹ̀ ìyọ̀ ní ibẹ̀ láti ẹ̀lẹ́ ìgbìyàn lóòrùn ní gbọ́dọ̀ bá láàrin ìṣòro ní kọ́dá ní. Sọ́dọ̀ta rẹ̀ lè ní inú ẹ̀kọ́ sí ọkọ̀ àti àwùjọ máa ń ṣe àdìdé ìtàrí òun náà ní fàkùtò ìmọ̀wádìí àgbọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀tọ́ káríkì ara ẹni ká lọ́ọ̀rọ̀ ara ẹni. Àmì ìlú mẹ́rin ìṣàmì nínú àwọn ẹ̀tọ́ tó wà kan ṣára يوم المشيئة جدا لا من الله غير الله تلوك وأن بارك الله فينا وفيكم أيها وبليه بالأمس بيعطيك ومن الله أيها أيها أيها أيها Ìgbọ́n ẹ̀sọ̀ ìgbẹ́sọ̀ owó ló wọ́n tó sì jẹ́ ọ̀pọ̀ orílẹ̀-èdè àti ọdún lọ́nà àdúrà ìrìn òun náà ti tọ́ fún kápọ̀ kàtàn ara ẹni tí a bá ti lè pọ̀ kàtàn ara ẹni ìgbésí ayé lọ́pàá ya tí a fẹ́ ṣe òbíṣẹ́ kí ni o ẹ̀rẹ́ òbí ní gbádùn ìgbàlá àti àmà sábúrò bí ìpàdé lórí ìkọ́ ìtọ́lọ́ fẹ́ ó jáde látara tó ní láwọn ọlọ́pàá máa láyà ìkàfẹ́ tàn náà ni المودة والصدق والسكينة والرحمة ìfarabalẹ̀ àánú àti ìfẹ́ tí kankan bá wá kú lẹ́tẹ̀ẹ̀ta ní àwọn afánà kéde kanáà lórí ní tọ́ tó ìyàwó tọ́sí ọkọ̀ tọ́sí ìyàwó ìfẹ́kẹ̀ á mọ ìfarabalẹ̀ tọ́lọ́ tó fẹ́ fún ní ìlú máa lọ àánú náà ní sí wọ́n olùsìn ọmọ nípa ẹ̀rọ máa ń ṣọ́ra ní ọwọ́ àtúnṣe ẹ̀sùn ọmọ ní nípa ayé òun yọ̀ọ̀tọ̀ ẹ̀sìn nílé o wọ́n tó fi òkú àti òkúta ọmọ ní ilé àpàdà náà pẹ̀lú náà wọ́n lọ sọ pé ọjà tó ń pe trump ẹ́ more information ló wá lórí ìṣẹ́ ọmọ ọmọ bá ní bí ayọ̀ ọ̀rọ̀ àwọn àṣìmọ́ tó ṣọ́ orí ọ̀nà látàrí ilé kí a ti rí ilé olóògbà lórí ẹ̀kọ́ bí ọba ìyàwó ọmọ sí ẹ̀ lásìkò náà àwọn ọmọ sórí ẹ̀kọ́ tó wà fẹ́ ṣe àwọn ọmọ àti tó wà fẹ́ ṣe àwọn ìyàwó ẹ̀ wọ́n á nílẹ̀ ìpàdé kí a kọ́kọ́ sọ sí ìyàwó ní ṣe ṣẹlẹ̀ ọ̀nà ọ̀nà náà ní ìpìlẹ̀ tí wọ́n kọ̀ yìí ìpìlẹ̀ ọ́sùn kàlọ́ sí ìlú náà lẹ́ẹ̀kọ́lá àmìkámú kan kàníyànjẹ́ ọ̀dọ́ àtọ̀sí lẹ́yìnjẹ́ ẹ̀kọ́ ẹ̀rọ sáàbì ọ̀nà ìtàmìkáwà fún tí tí lè kí ọkọ̀ ó ti fúyàwó olórí ẹ̀káwọ́ ẹ̀kọ́ gbàgbé àbí ìtúlẹ̀ kí àwọn ọmọ ìgbọ́kàn ọ̀rọ̀

wọ́n ti dáadáa ìdájẹ́rẹ́ bàbá bọ́ sọ sí àwọn tó yẹ kó ṣe kọ́kọ́ sí ìpẹ̀lú pẹ̀tọ́rọ̀ ìlẹ̀ ọ̀yá àgbàgbé tó ìpẹ̀tọ́rọ̀ ìlẹ̀ àdìríta ìta bá ti bọ́ sọ tó yẹ kí ọkọ̀ wọn ti fúyàwó ẹ̀ lẹ́tẹ̀lá pẹ̀tọ́rọ̀ ìlẹ̀ kò sí tó yẹ kí wọ́n sábà mẹ́rin àbúrò lọ́dọ̀ wọn bá wọn sí kí wọ́n kọ́ sọ tó yẹ kí ọkọ ó ti fún ìyàwó rẹ̀ ẹlọ́pàá olùdókòwò kan bẹ̀rẹ̀ láti rí ní àlàáfọ́wá ọ̀rọ̀ ilẹ̀ ààlà nínú ààlà nínú àdínà because uh, ọkùnrin tó bá fẹ́ gbalẹ̀ tó ọdún ẹ̀ lọ́dún obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọgbà àdúgbì máa ń pé gbà bẹ́ẹ̀ ni àdúgbẹ̀kọ́ without much problem. bẹ́ẹ̀ ni àdúgbẹ̀kọ́ ẹni ọgbọ̀n ìgbìmọ̀ ọkọ̀ ẹ̀rọ alùpẹ̀ tó pàwà alùpẹ̀ àwọn ẹ̀rọ gbàlá ìpì ìpì ẹ̀ lọ́wọ́ rẹ̀. òtí àwọn bá fẹ́ lópẹ̀ tó pàwà ọkọ̀ ọmọ ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ dáa ilé ìrìnàjò àmúnú ẹ̀wọ́n wá rí bẹ́ẹ̀ àwọn afọ́fí máa ń pè pa ìyàwó máa una cosa che è importante anche per guardare che un po' guarda che hanno fatto una canzone che tutte le iscritte che si vede che non tutta via canzoni e un po' a quello quello che è una cosa da dire ma non sta già non è il mondo però guarda che si ha un po' la politica con sono la parola in cui si dice che non sbaglio e parlano la parola e il motivo che è quello di fare

إذا يحرم حقا أربع إليه رجل ما صدقني بأن أقطع منه ẹ̀tọ́ àwọn èèyàn méjì kan ó máa ń bọ́ ìlú náìjíríà bí ọmọ bàbí tó jẹ́ púpọ̀ tẹ́ ọmọ gbà ó àwọn méjì jẹ àlẹ́bí àti ìbá wa ayẹyẹ àlẹ́bí láwọn ọjọ́ ní obìnrin àti ọkùnrin náà wọ́n tún lè dìbò tó ní lọ́gbẹ̀bí ọkọ àkọlẹ́tò tá a sọ fún ilẹ̀ kan pé ọkọ ìyàwó òṣèré láti kò ní ìlú ẹ̀ tó pa wà lórí ọkọ tó bẹ̀rẹ̀ tó pa wà náà òṣèré lọ́wọ́ ẹ̀ bọ̀kọ̀ kọ́ ní ìlú ló jẹ́ òṣèré lẹ́ẹ̀kọ́ tó bá ń sọ sí àwọn olùfẹ́ ọkọ lágbára ọ̀lẹ́ tó fẹ́ ta lọ́wọ́ lágbára tí ò bá fẹ́ sọ̀rọ̀ ìlú ọgbọ́tẹ̀ látàrí bíbí ìgbà àwà yóò fi máa jẹun ní ìwà sọ lánàánú àbíkú wà wà láti ọjọ́ ẹgbẹ́ ọmọ náà ní ayé ayé ẹ̀họ́ ọlágbára nínú Omi ilé ìpò àti àwọn afọ́jú máa ń sábà lórí ẹ̀kọ́ èyí tó yẹ kí ẹ ti sí ọlẹ́ ọ̀pọ̀ ọmọ oníṣẹ́ àkúrẹ́ ọmọ bẹ̀rẹ̀ látàrí nígbà tí ilé ìjọba ọlọ́pàá ọmọ ọmọ sọ̀rọ̀ ara ọmọ ilé ìlú àwọn ẹ̀sọ́ ìlú ẹni ọkọ̀ ohun ẹni tí ó jẹ́ ìyàwó owó rẹ̀ ẹ̀kọ́ tí obìnrin ní ìgbà lọ́pọ̀ ọkọ̀ rẹ̀ ẹ́ ìtọ́mùrì lọ́dọ̀ àwọn ọ̀pá mi ní ìyàwó òkú pọ́ máa ní ìyà wà òkú pọ́ nínú máa ní ìyà ẹ̀tọ́ tó ní ti pẹ̀lú owó pọ́pátì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ tó ní ti pẹ̀lú tí ò ní ti wọ́n lọ máa pọ̀lú méjì tí ìyàwó mẹ́gbà lọ́dọ̀ ọkọ̀ wọn ni ọ̀tọ́lọ́gbà ìkéde lè fi yẹ ọ̀rọ̀ wà ní abẹ́ rẹ̀ pàtó kúrò ní owó kí ẹni máa fi yàrá ìwọ̀n lè fọ́ wa alẹ́gbẹ̀ ọ̀tọ́lọ́ àwọn ọmọ àti ọ̀rẹ́ aláàbùdáwò ìjọba lọ́lẹ́ nínú àwọn ẹ̀tọ́ ìdúnjẹ́ ti owó tó jẹ́ ìtọ́lọ́pọ̀ bá ti lọ́nà nínú lórí ọkùnrin ó ti fún tó tẹ́yàwó ẹ̀ ìdájẹta orí ẹrùn alfáàrin káàrẹ̀dán kò náà ti káàkàn owó orí obìnrin kọ́pípẹ̀ káàkàn owó orí obìnrin púpẹ́ ẹ̀tọ́ tí obìnrin nígbà lóyọ̀rọ̀ owó lọ́dọ̀ ọkọ rẹ̀ kò náà ti káàkàn owó orí wọn والمن يجلد ونرضوه كان زوجته بالنكاح أو الوصل إجماعا ونبيه وجع في قومه ويهوه olùfẹ́ olùyàmílú mẹ́ta ó tàbíkò ìdílé lórí ó tọ́ra rẹ̀ ní aláfẹ́lé lórí ẹ̀rì àbúrúsọ abẹ́rẹ̀ ní tó lẹ́kọ̀ọ́ fún láti lè máa súnmá tó bá mú obìnrin ló fi owó olùdè lọ́wọ́ ọkùnrin kan rí tí ó bá ó wà fẹ́sì àti tẹ́sí àti fẹ́ nàmbà wá ó wá gbogbo orí lọ́wọ́ ẹ̀ àtọ́lọ̀ dájú ìlà tẹ́sí tí ìjọmọ́bìnrin kò gbọ́dọ̀ sí ìwọ̀ ọkùnrin yẹn bá ti ń kọ́ àwọn ẹnìkọ́ sẹ́mù àyàfi kéjì kọ̀ọ̀kan orílẹ̀-èdè oṣooṣù ó wà lọ́rọ̀ mọ̀lọ́rùn orílẹ̀-èdè àjọ orí tó ń tó àwọn akọ̀wé náà àgbẹ̀rẹ̀. Ìlọ́fẹ́ ìlànà ilé òní sí ẹ̀tọ́ àkọ́kọ́ ìtò ẹ̀kọ́kọ́ oúnjẹ sí ìyàwó rẹ̀, ìtò jẹ́ sí owó, Ọlọ́pàá ọmọ ọmọ ṣùgbọ́n ọ̀nà ọlọ́pàá ọmọ ọmọ ṣàtàkọ́ ọmọ ọmọ سورة النساء التي وعدت النساء صدقتهن نعمة التي يسمعه كريم ẹ̀fún wọn ní owó orí wọn ní ìlànà àrí ìpàdà wà ní yára wà bàrí ìdàdà wà ní ìpàdà mìírànà ẹ̀fún wọn ní owó orí wọn ní ìpàdà kò máa jẹ́ ọkùn wọn wà ní yára ìtẹ́sì gbé kalẹ̀ ní ẹ̀sìn ló bá dé òṣè tọ́rọ àgbà ẹ̀gbọ́n dé wàlá nínú àtàrí wá ń bí àwọn èèyàn tó fi lọ́wọ́ orí kankan ti wá àtàríwá orí ẹ̀ tọ́lá obìnrin kan yóò tún fún ẹ̀fà kò sàmì tẹ̀lé ọkọ̀ obìnrin yóò tún san owó orí ọkọ̀ ẹ̀ láti ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà obìnrin yóò san owó orí ọkọ̀ orí tó fẹ́ اس بات بات آنے کی کیوں چیز کی آپ آنے کی رنگ بات میں نہ ہر سب سو سر پونے کی نہ نہیں جائے ایسو آمون کے لئے کہ ایسی چیز سے یا بنا کے لئے ایسو مانی ہوں اور ایمان دیتا جائے ایسو نے دیا ہے جائے ایسی لوگ کے کارے سے وہ مانی کر رہے ہیں اور انہیں نفسہ موقع دے تک جنا وہ دیتا جائے میں نفسہ ìtò wọ́n láti wọ ọkùnrin ní ilé ẹgbẹ́ ìlọ́sílẹ̀ tí wọ́n fọ́ ní ọkọ̀bí ẹ̀rọ obì rẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ lọ ọmọ sọ láyé ní tó sọ́rọ̀ tó lè bá ránṣọ́ta wọn pàtàkìfọ́ pàtàkìfọ́ ọlọ́bìn wà ọ̀ṣúgbà lákùn máa wà rọ́ha dàrí kan lẹ́yìn kàtí ọlọ́bìn fẹ́ ṣàwó nínú sọ́rọ̀ ìgbésà ọlọ́wọ́ akẹ́kọ̀ọ́ tó lè ọlọ́pọ̀ bá ní wà òfin lọ́dọ́ máa wà lọ́wọ́ àgbáyé kóòrùn lẹ́yìn àwọn ilé tí ó fẹ́ ṣẹlẹ̀ àwọn ìlú bá kú nínú àwọn obìnrin ẹ̀sírì aláìlúgbé tó ní láti rí ẹ̀rọ láti fẹ́ máa tẹ̀sẹ̀kú bí àlúwárí ọmọ ìrìn àwẹ́rẹ̀ ọmọ ìrìn ọlọ́pìn fẹ́ mọ̀ tuntun àti fẹ́ mọ̀ ní ọ̀pẹ̀lú owó yìí òun àti ìfẹ́yàwó lórí tó wà àkọ́kọ́ òmìnira máa owó orí ẹ̀rì wọ́n máa sọ parí pé ọmọ ẹgbẹ́ wọn sí ilé ẹgbẹ́ sí àwọn lọ́rẹ̀ẹ́ lọ́rẹ̀ ọmọ pàpá wọn sí ilé wọn náà fàánù wọn náà ń lo ọdún náà ní ìgbà ẹ̀fún wọn ní owó orí wọn tàbí láàrin wọn dáwọ́ wọn ẹ̀fún wọn ọ̀rán yẹn ní láti ọ̀rọ̀ ọba tí ọ̀dà ní bẹ́ẹ̀ láti ẹ̀wọ́ sí àwùjọ tí àwùjọ wá fún ọmọ láti ti sọ yẹn náà níbi tí àwùjọ wá fún yí padà ẹni ìgbà ليلى بن حبيب عبد الرحمن بن عوف اللهم بارك وانقر لنا كان من كبار الصحابة وحفظ المبشرين بالجنة اللهم عز وجل النبي قلت الجنة منها يوم أول الجنة بفعل قول الأساس على النبي الله قلت سيدي النبي صلى الله عليه وسلم النبي يقول في الكوكب ọgbọ́ agbọ́ tí a sọ kan sí ẹni tẹ̀lẹ̀ sí àwọn ọmọ láàrin àwọn lábọ́wá jọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìjọba ọgbọ́ àríkọ̀ọ́sọ́ láàrin láàrin yàrí wọn ṣẹ́rù lẹ́bí sọ fún bí a ṣẹ́kọ̀ọ́ ní ṣe ráyì ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn ó ní كفرت يا رسول الله امرأة مكتوب إليك يا أخي في الأمور olùkọ́ sí àbúrà lọ́dún tó wá lọ́dún ìlú jẹmọ́ ó tó pé ìyàwó ànájọ́ ọ̀pọ̀ sí ìyàwó ànájọ́ ọ̀pọ̀ sí ìyàwó ní sáàmà sí ìpàdàwà fún àtúntò wọn tó bá lẹ́yìn tó tàbí wọ́n tó mọ́ àtàrí ó ti yàwó ní lẹ́yìn tí ìdè nínú àlẹ́kí tó fẹ́ fún àwọn ọmọdé ní ẹ̀rẹ́ ó kà tó ìfẹ́ sọ wọ́n ní ẹgbẹ́ ọ̀sán lọ́pẹ́ tó wọ́n jẹ irú rẹ̀ orú ti ṣe ṣùgbọ́n ọmọ ọ̀nà tó máa wọ́n sọ rẹ̀ àwọn ọmọ láti ti rẹ̀ irú rẹ̀ o fẹ́ tí ó wá sí àwọn èèyàn tí ó bá sọ wọ́n jẹ irú rẹ̀ nìkan tí àṣọ wọ́n jẹ irú ọlọ́mọ rẹ̀ gbogbo wa ìyá wa àti ó yẹ wọn lọ ìlú ìmọ̀ràn bí wọ́n bá lù wọn ló yẹ kó o jẹ ẹ̀rọ àti súnmọ́rọ̀ lọ́wọ́ bá lọ sílẹ̀ ṣàlẹ́ ọmọ tí kí ìyàwó àtúnkọ́ ọmọ ẹgbẹ́ tí ìyàwó olóògbé tí ọ̀kan aṣọ bí ó lẹ̀ ní èmi ó dà bí dáadáa ìgbà orí omi ìyàwó ọ̀dọ́ abẹ́jọ nígbà ní lórí ti ní ìdílá ìjọba ní ọdún sí ìyàwó ní àdéhùn ìgbọ̀nà mi lórí wá ń lọ lọ́rọ̀ báyìí الذي مهجر يعني مشاعر يلقى في شكائك يقول اماما قل يا رسول الله ليغفر الله تضررت امرأة وفتوه مدينة أصدقائها كيف يقول يقول في صداقه إذا يقول قال آه، عبد الرحمن بن عوف orí wọ́n tún lọ wá nílé náà ní ìjú ilé ọ̀nà ti rí sí ẹlọ pé ilé àkùnrin fánà ẹ̀lẹ̀ Àmìsọ́nà bá ní ọ̀sọ̀lá, àmì ìwọ̀pọ̀ fún wọ́n ní ti àwọn ìlú wọ́n láwọn ìṣẹ́ ìgbọ́n tó wá sọ lórí àwọn rẹ̀ wá sí wà ní ìmọ̀ fún àwọn ènìyàn ìgbọ́n wà ní ìmọ̀ ìtòkìlẹ̀ wà ní wọ́n ní wà nínú ìjọ tó máa ń lò fún ẹ̀mí ẹni tó sí ìyàwó náà tí ó ti wọlé sọ ìyàwó rẹ̀ náà wá pé ó dá mi ìyàn lẹ́nu pé dá lè bá mi ìyàn ní wọ́n tẹ́ sí lọ́rùn ìná pè ní sáàpì wà ní mọ́ta mẹ́rin tó àtẹ́bí ìyàwó ní wọ́n lọ omi ṣe àmà ẹni pọ́pọ̀ àtọ́jọ máa ó fi ṣe ìyàwó ti súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn náà ló wá ní kó ti wà ní mà ẹ̀kọ́ máa tọ́ ní láì wá ní wà wọ́n pàtọ́lọ́ lọ́wọ́ ní ọ̀tọ́lá àtẹ́bí ó fi ìyàwó kan kó wá ti wà ní mà tó ti súnmọ́ àyàwó obìnrin kan olóògbé lẹ́wọ́n ní ìgbà àbí ẹ̀yà wa ní jẹ́ ẹ̀sọ́ tó yẹ fẹ́ tó rú lẹ́yìn wọn á pọ̀ ojú ogun náà lọ sí ìṣọ́nà ẹ̀yà ìbẹ̀rẹ̀ wọ́n ti wà nínú rẹ̀ ìbẹ̀rẹ̀ náà ìbẹ̀rẹ̀ lọ sí bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́mà nínú akọ́ súnmọ́ obìnrin rẹ̀ nígbà ló wà ti wà nínú ọ̀rẹ́ àjọ ẹ̀dá nígbà yìí tó náà ń fi ọ̀nà yẹ̀lú fẹ́ kí o gbàgbé léde ibi bàbá ní ẹ̀sán tó ṣe gan-an alẹ́bíṣàn tó ti ṣe tí ó tún náà lórí tọ́lọ́ bá tó tọ́lá ó dà máa lè lórí ti náà àkà àpẹẹlọ́dọ̀ àwọn ilé tó yẹ kẹ́ẹ̀kì tí wọ́n kò ju ara wọn rí látàrà ọdún wọn lórí tó tọ́lá ìbá kan máa ẹ̀ máa kan tọ́lá tọ́lá ní aláhàn wọn yóò kẹ́kọ̀ọ́ wa ọkọ̀ bá ní tó lè sọ́rọ̀ jẹ́ ẹ̀ka ọ̀dọ́kọ́ tí obìnrin tí ń kà lọ́pẹ́ ní tó jọ́ kọ́ ẹ̀ òun náà lè tó sọ ní orí ẹ̀ ẹ̀tọ́ ní obìnrin nìkan ló wá ní àlẹ́sà lè fẹ́ ní a fi ní apọ́ ẹ̀ẹ̀kan lẹ́tọ̀ sí orí orílẹ̀ àti ìyàwó nìkan sọ́rọ̀ ní ẹ̀rẹ́ ẹ̀bàbáyà sí lórí ìdàrú àwọn ìyàwó ìyàwó ayé àkùnrin káàrí aṣẹ́yà pẹ̀lú ìgbésẹ̀ ara ọkọ̀ ọmọ tó bá fún ọmọ tó ìgbà nípa ẹ̀kú bá mi lù inú eh, lọ́gbìnrin òbí ọlọ́pàá ní náà ẹ̀yà ọgbọ̀n wọlé ṣẹ́lẹ̀ tó lè pàtàkì ní bára ọ̀lẹ́sẹ̀ àti tó bá gbogbo ìyàwó rẹ̀ láti alẹ́ta ìwọ̀n bá ní ìyàwó àwọn ọ̀lẹ́ta ti bá ti kan mẹ́ àti tí ó bá rẹ̀ lọ tó bá fún wọn Táàbọ̀ sọ̀rọ̀ owó orí ìyàwó lámà sí àgbàdà. Òṣọ̀dá tó bá wù àwọn olóògbé ìta èyí kéré ẹ̀rí kìí pọ̀ jù bá ló fẹ́ bá ojú ilé bá ló fẹ́ dálẹ̀ bá ló fẹ́ gba ẹlikọ́pítà òun fẹ́ gba sọ̀tún àti tó rẹ̀ láti orí òun fẹ́ gba pàṣẹ oúnjẹ òun fẹ́ gba ojú ilé òun fẹ́ lọ sọ̀rọ̀ ẹ́ kò èyí tí wọ́n kọ́ lọ máa fún ọmọ pé ìyá ìyá rẹ̀ wọ́n padà wà ní ìyá tó ti yẹ àwọn ìyá tó lọ bá rẹ̀ lórí ẹgbẹ́ wà ní wọ́n fún fẹ́ẹ́ jọ́nà lọ ọ̀rọ̀ sí ìdílé àwọn ọ̀gbẹ́ ọba ní àwọn ọ̀gbẹ́ ìwà rẹ̀ máa pé ìlú bá wọ́n fún obìnrin obìnrin ní ìgbà kan fáwọn ọlọ́wọ́ sọ bí ẹ̀ ní ẹ̀ ti jẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní orí ìjà tó bá inú àtàkílẹ̀ káàrọ̀ kiri táàmù látà sí ilé ìgbẹ̀tọ́ ẹ̀kí oṣù tó burú bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀kí àmúlò sí ẹni lọ́rùn sí a lè máa sọ tó fẹ́ tàbí gbogbo sí ọ̀dá orí pé ọya ti tàbí burúkú láàrin ilẹ̀ sí ìbọn tó yẹ ọ̀rọ̀ báyọ̀ sí ní tọ́jọ̀ àgbà

èyí àwọn bá ní ìlú ọmọ ìkéé sí ọ̀rọ̀ àyàn oòrùn kókùnrin kéé sí ọ̀rọ̀ àyàn ṣe ìtàkọ̀ọ̀fẹ́ tó dúdú nínú káfí wọn ní nǹkan ní àti káfí ẹ̀sí láwọn fún wọn rárá ìjọ tí a bá ṣe ìyàwó àtijọ́ wà nínú àwọn ó lè dá tó wà nínú ìmọ̀ tó lè àwọn ìlú ìyàwó ọkọ́ la wọ́n náà ní lànàbí ní ọkọ́ tó lànàbí ní àwọn ìgbésà lọ́rẹ̀ lànàbí máa ń dé ọkọ̀ ìyàwó tó lànàbí ní àwọn orí wọ́n náà ní ṣe àná. olúwa sọ ní yóò ṣe ìgbàlọ́wọ́ tó yà sàárà ní ìlú ìyàwó lọ́wọ́

ọkọ̀ ọmọ wa fóòsù mẹ́fà wà nígbà tó fẹ́ ọmọ wọn nǹkan ni ti jí náà wọ́n ti jẹ tí wọ́n ti ń lọ́rùn náà àmọ́ wọ́n ti ọ̀rọ̀ ọmọ ọmọ ọlọ́run ni láti lè sóòtú ní ọdún mẹ́rin wọ́n ń fi ìbànújẹ́ àwọn ìgbàgbé àwọn ìgbàgbé ọ̀pọ̀ ọmọ tí wọ́n bá gbà ń gbàgbé náà wọ́n á fún gbogbo ọ̀rọ̀ wọn alágbogbo ọ̀hàn lẹ́sí àwọn ojúlù máa ń kọ̀ rẹ̀ tó àwọn ọmọ bẹ́ẹ̀ kó bì òsì tó fún wá bẹ́ẹ̀ kó bì láì sí Ibi òṣìṣẹ́ ti ṣáyẹ́ ẹ̀gbẹ́ fún wọn ló bí wọn. Ẹ̀bá ti tọ́ bí wọn lára ẹ̀dí àwọn ilé òṣì. Lágbàrí fún wọn ló bí. Òṣìṣẹ́ ti jẹ́ náà. Àwọn òṣìṣẹ́ bá ti gbókùn ẹ̀dí wọ́n máa máa wọn, ṣe lọ́ọ̀dù wọn, níbi ìdí wọn, ìrẹ́pọ̀ wọn nílọ́ọ̀dù gbogbo ìrúkọ àkójẹ́ lẹ́yìn. Ọ̀sán Ẹgbọ́n ní ìdí ẹ̀dùn olóògùn. Ẹ̀lọ́pàá pọ̀lú ìkàrẹ̀ ẹ̀yìn olùgbò. Àbíkà sí ẹ̀rọ ìsọ́pàá sí àà ní kí wọ́n kọ́ lẹ́ẹ̀ta lórí ìlú wọ́n ní ibi ogójì àwọn àtàkì láfẹ́ ó jẹ́ orí mẹ́ta mẹ́fà ọdún ilé àwọn eléyìí ọ̀fẹ́ wọ́n ní omi ṣíṣe èso káàrí yí ìṣẹ̀ náà ìgbọ́n tó wáyé tó fi ìdájọ́ ilé ẹgbẹ́ àti ọmọ sọ lórí mẹ́ta tí ọ̀rọ̀ tó fi mẹ́ta ìwọ́n náà sọ bẹ̀rẹ̀ ilé ọ̀fẹ́ pé ìjọba mẹ́ta mẹ́ta ó fi ìṣù Alhamdulillah, ọ̀pẹ́lẹ̀ tọ́tọ́lọ́ láti dámọ́ra wá sọ̀rọ̀ ìlú àbáyọ̀ láti lọ ọ̀kẹ́ ìdí owó ọdún tó kù yọ ọmọ ọdún sí ọdún. Ilé tó bá ló ti súnmọ́ ní ìlera fọ́nà tó mẹ́ta ìjọba ojú ẹ̀ ọmọ ní ọ̀nà. Ìjọba ti tó ní ìlú ètò orí ìsìnlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní àkọ́jú àlẹ́bí ìdí àlẹ́bí àbíkọ́ àgbẹ̀fọ́. Ẹ̀rọ ayẹyẹ ìtumọ̀ àwọn àgbẹ̀yẹ ọ̀gbọ́n tó ti dé ìlú ohun ìrẹsẹ̀ ìgbàlódé ẹgbẹ́ ìgbàlódé tó tó lè papọ̀ ẹ̀yọ́ wà ní ìgbàlódé bá yọ lórí ọdún lé nínú ìgbàlódé ní ilé ìjẹ́ ìjọba ayé nínú àwọn olóògbé bá ti sọ́dọ̀ ẹ̀rọ bá ti yìí lórí òbí àtàwọn ìlú máa ń gbé ẹ̀rọ ti jọra wọn láì lójú bá ní wọn lò gbogbo àpárọ̀ ọmọdọ́kọ̀ ọmọ ní ìjọba ayé tí ó ti lé lórí ọdún tó lè nínú ẹ̀rọ wà wà rẹ̀ wà ní ilé òbí àtàjà àti àbíyá lẹ́yìn lẹ́yìn ọmọ ọmọ nílànà àwọn akẹ́kọ̀ọ́ ní ọjọ́ orí ẹ̀ ìgbẹ́lẹ̀ àkáyì ayélujára àti owó ẹ̀ àdábìlì èyí ọ̀la kí ilé tí wọ́n tẹ̀lé láti mọ̀ pé ìṣẹ́ ọ̀dọ́ tí wọ́n tẹ̀lé ẹ̀sìn lówó làwọn lójú ìlànà lẹ́sìn lówó làwọn lójú ṣòkùn bá bọ̀ jẹ́ láti lọ́dọ̀ ti fẹ́ ilé ayélujára yóò ti bá lọ sí àwọn fún ara wọn láti wọn ní ìṣòlẹ́sìn máa fún àná láti wọn ní àná lọ́kùnrin fún àná Sọ̀rọ̀ ní ìgbà àwọn akọrin àti ìdílé àwọn tó lè mú àti ìdílé ẹ̀kùn. Ọ̀dá bá tẹ́lá lè ta fún oúnjẹ orílẹ̀-èdè àwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè ìrìnà. Lórí òṣìṣẹ́ àti ìpínlẹ̀ orí ìkọ̀. Akẹ́kì kan bá àwọn ìkan fi há tó ń ṣe ní ọ̀gá ìdánjì. Nígbà láwọn fi há òṣèlú àkàtà ìgbòrò. Ìlú ìlú olóògbé kéèkì ọmọ akọ láìsí ilé ẹgbẹ́ sí ìkọlù gbogbo ẹ̀ àfẹ́ ìṣẹ́ṣẹ́ ọlọ́kì ọlọ́kì ẹ̀rẹ́ nígbà tí a sọ bára nígbà ẹ̀rọ àwọn àmọ́ máa akẹ́kọ̀ọ́ máa lọ bí ọkọ̀ náà ẹ̀rẹ́ tí ó ń yọ ọba tó tún tó orí ẹ̀kọ́ ní ìdẹ́ṣàn láti lọ́fẹ́ ìwọ̀n ọlọ́mọ ọba tó ń bọ̀ tó orí ẹ̀bá ọmọ ọlọ́mọ náà ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ ọlọ́mọ orí àwọn àmì iṣẹ́ tó ẹ̀kọ́ wá fún wọn ìyẹn ló ní méjì ẹ̀yẹ ìwé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfá títà pé ìjọba lè kó tó ju kí ẹ̀kọ́ tó ń sì wá ìjọba báyìí tó dá àbàní orí ìlú lọ́wọ́ lọ́wọ́ yìí kí ló ṣe bá lọ́wọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ó lè kán kó bí mo fi sì wá. Ìrọ̀lẹ́ ìlú ló ń gbogbo ẹ̀ ẹ̀rí à ń fi ẹ̀rí orí ẹ̀rí ẹ̀rí wọ́n ti bá nípa ọ̀fẹ́ wọn lọ́dọ̀ àwọn ilẹ̀ kan wọ́n ti mẹ́rẹ́ ìṣòro yẹ wọ́n náà ní orí ẹ̀yìn máa bá àwọn ẹni wọn. ọ̀gbọ́n bá ń sọ ilé ẹ̀ lórí lórí náà pé bákan náà nínú àwọn ẹ̀tọ́ èyí tí ó jẹ́ ti owó òun náà ni àlẹ́kùnkọ́ owó ìyàwó èdè fi ìyàwó àwọn ìjẹun ìyàwó náà ìjọba ìyàwó kún sí owó orí rẹ̀

àtúnlò orí ọjọ́ alúlé ìjẹ́lé àwọn ọ̀sọ́lọ́ sí ẹ̀rẹ́ jẹ́rọ̀rù olóbi ọkùn ìrẹ́láti àtẹ́lẹ́ àtìgbàlórí ẹ̀rẹ́ pàtí tó bèèrè ẹ̀má ọ̀pọ̀ sí ìsọ̀kọ̀ lókà ọ̀pọ̀ ìrẹ́láti torí ìyẹn ẹ̀kọ́ bí ọmọ tó máa dára ìyàwó rẹ̀ ara so èyí ọ̀rẹ́ lọ ìpínlẹ̀ ilé owó mú ìyàwó ẹ̀ ìrìnàjò àwọn ìdápapọ̀ àmàlà lórí ẹ̀rì tó jẹ́ ayẹyẹ nígbà àwọn wá ní lórí ìyàwó ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí ni okùn ní ọ̀tẹ́ kí ni okùn kí ni ọwọ́ ìgbòmí òkèlú owó tàbẹ́ṣẹ̀ kalẹ̀ ní owó láti ṣe ní ọ̀rọ̀ tó wọ́n láti wọ́n láti rí ọ̀nà ẹgbẹ́gbẹ́gbẹ́ láwọn ìṣàkóso sí àtijọ́ lórí ọ̀rọ̀ tó wọ́n tó wọ́n nípa ọ̀rọ̀ ẹ̀ka tí ọkọ̀ tó ṣe wá ìṣòro lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ àwọn tó jẹ́ ẹgbẹ́ ìgbọ́n ìgbọ̀dọ̀ máa ná lórí ìyàwó rẹ̀ tó bá sí àwọn pẹ̀lú ibi dáńgbó sí lọ lọ́rọ̀ bá tẹ́ ọwà fẹ́yìn ọwà fẹ́yìn ìgbèrè tó ṣe ṣe ẹ̀kọ́ ní wọ́n tó mẹ́rẹ̀ owó ìbí ti wọ́n bá wọ́n tó rí dáńgbó sí ọdún tí wọ́n lọ́wọ́ àwọn ọmọ ogun ọjà rẹ̀ tó bá kó máa parí máa parí ìgbà tó yẹ lóṣù àti ọmọ rẹ̀ 啊，平时有些方面区别，你把那个另外一点讲过，比如说出生，各方面各方面区别，我好像都记不清晰，一般来讲啊，一般来讲啊，无论你讲哪边，两位徒弟，双方我们也有吗？哎，哎，都有吗？ القائمة والنبي محمد صلى الله عليه وسلم إلي النبي صلى من يعطيك أبدا بن عمر بن العاص رضي الله عنهما الذي كفر في المرء مثلا آه، أن يحضر أما يملك قرده وفي رواية من يجزي أن يعود الذي يلقي بيد من ولكن يمكن أن يكون èèyàn máa fi àwọn tí ó gbọ́ àwọn tó dúdú dúdú àwọn ìyàwó àwọn ọmọ tó máa fi mára rẹ̀ tó máa fi mára rẹ̀ àkùnrin àjà ni olè ìkọlà níjà ilé ìlú ìkọlà níbi lọ́nà kó lẹ́sẹ̀ ọ̀rọ̀ pé ìwọ̀n akóbẹ̀ àwọn mọ̀lẹ́sí orí ti jẹ́ wọn lè mú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó kọ́ ọmọ bá yẹn rìn

wọ́n tó sọ̀rọ̀ ní tó sọ̀rọ̀ lọ́nà ní ẹjọ́ lọ sí i akọ̀ yìí láti wá sí oríwọ́ ti di oríwọ́ ti di ọwọ́ ti di orí tẹ́lẹ̀ ní oríwá pẹ́ tí ń sọ ẹ̀rù yìí ọlọ́wọ́ ọlọ́wọ́ orí tó gbọ́ ẹ̀yà pọ̀ ní ìlú ó ti kọ́ ní ìlú ọlọ́wọ́ tó lé bí ẹ̀ òṣìṣẹ́ lé lọ́rọ̀ fọ́lọ́pọ̀ oníṣẹ́ àbí àwọn ọmọ bíi káyọ̀ wọn bá tàbí lára tó ní akẹ́kẹ́ bí wà fún arọ́sọ́ọ̀lù wọn bí ẹ̀ wọ́n ṣe ní ọmọ kan tí ó kéde tí ó kéde pẹ̀lú èwo wọ́n bọ̀ tó wá ní ṣe sáyẹ̀ sí máa yìí fún ìyàwó ní wọ́n kọ́ àwọn ọmọ sọ̀rọ̀ lójú nínú àwọn ọmọ òjijì káàkiri ẹni ìyàwó àwọn àti ìyàwó ní àti ìyàwó àti ìyàwó máa pa ní ọmọ ìyàwó àti náà àti owó ní ìjà máa pa ọ̀nà aráàmù rẹ̀ ní ìgbà ẹgbà ìlú sí aláìsípọ̀ rẹ̀ nílẹ̀ ó lè dé náà ó lè lọ́pọ̀ owó tó pọ̀ wá presently but lọ́jọ́ bá tó rọrùn ìpadà tó ní ó lè máa ń sọ̀rọ̀ fún ló ẹ̀rù bá ikú wọ́n fún sáàdì ọlọ́gbàlẹ̀ ká fún pẹ́lú wọn ti bá bára bá bàbá tó fi màtí bàbá tó fi wọn tí wọ́n ti gbogbo owó lọ́dọ̀ wọn tí ó mú ìjọ tí wọ́n ti àwọn ọmọ sọ́nà ní wọ́n fi sínú ẹ̀rí tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ ní ṣe ẹ̀rọ yìí wọ́n kó sí bá tẹ̀ wọ́n fi lé lé ìjẹ́ tó fi bá ti tó ti lé lè à ìjẹ́ tó fi bá ti tó so ẹ̀tọ́ ìyàwó jẹ́ ìyàwó mú ìyàwó pé ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ ilé olùrànlọ́pọ̀ ọgbọ́n sọ̀rọ̀ ìrọ̀lára yẹ̀lọ́ sọ̀rọ̀ wọn lọ́pọ̀ ṣọ̀tọ̀ tó ń pọ̀ tó kàrùn pé sọ́rọ̀ ìrọ̀lọ́pọ̀ ìrọ̀lọ́pọ̀ ولو وعلى أن أولوه له رزقهن وكسوتهن بالمعروف ọlọ́dọ̀dọ̀ owó èdè tá a ti lọ fún ìfẹ́ ìfẹ́ ọkọ̀ ìyàwó ẹ̀yìn ìgbésòwò náà ìṣòro mẹ́rin náà ìdí wọ́n jẹ sí ní ẹ̀sìn àti ìdí wọ́n wọ̀ ọlọ́dẹ ọrùn ẹ̀yìn ìdí ọkọ̀ ló wà láyé ní mọ́ṣọ́lọ́dún kọ́lá àfẹ́rùn ọlọ́dọ̀ wá ní ìlú jẹ́kú ìlú jẹ́kú gbòòtà àti ìlú láwọn ọlọ́dẹ kẹ́ni tá a bá fẹ́ fún tàbí àwọn ìdíje tàbí fún ẹ̀fán kó náà fún ìyàwó ẹ̀ lórí ẹ̀fán yìí ẹni tí ẹ bá tẹ̀lé fún ọmọ ẹgbẹ́ ìdíkọ́tì lórí ẹ̀jẹ̀ fún ààbò lórí ẹ̀ lọ́dọ̀ pé ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ti ṣe ẹgbẹ́ ìwọ́kùnrin tó bá láti ẹ̀ lọ́wọ́ ìwọ́n ti kàbí ó gbé ìmọ̀ àwọn àwọn kó náà lẹ́nu orí ìlọ́wọ́ ọba ẹ̀ bó ti fún ẹ̀ náà tó máa ń dá lé lórí ọ̀rọ̀ tó ṣòkò tó kẹ́ ó mẹ́ta ló tó kò sí ara wọn bẹ́ẹ̀ lọ sí kọ́ndíṣọ̀ tó ga ní ọlọ́run ọgbọ́n ti sọ fún ara ó sọ láì rí ọjọ́ ọ̀la ọlọ́run tó sọ̀rọ̀ fún ẹni ṣáìlú ṣàkàtọ̀ ní òjú ní gan ọlọ́run ẹni tí àwọn ìyàwó ní síbi tí èyí jẹ́ náà gbé nínú ibùgbé ẹwà ibùgbé fún wa lẹ́yìn wọn ní ọlọ́run bá sọ ọ́ يفتقد مكافأة المحدث أن المعلمين حقا لربنا وخيرا وليقل وهو الأمر في الإسلام أمر ذو إنسان فبس ìwádìí tí àwọn ìnáwó ní ilé bẹ́ẹ̀ àgbẹ́ẹ̀kọ́ owó ìlú ọgbọ̀wà ìyẹn tó kù dá àwọn ọmọ ìgbà lọ́kẹ́ láti àṣókùnrin mọ̀tọ́lọ́wọ́ ọ̀lẹ́sìn ìjọba ìdẹ̀ká ní ọlọ́rọ̀ obìnrin tí ọlọ́run ọba ní ẹni wá ní fún nínú àwọn ìyàwó ní tọ́rọ ìtọ́jú sọ́rọ̀ tó àpọ̀ láti fàtí obìnrin tá a fi pọ̀ sílẹ̀ yìí. Àwọn akọ̀ sílẹ̀ yìí wá sí ilé àwọn ọmọ orúkọ bá sọ obìnrin ẹ̀ inú ìlànà mi rọ òkúté ọkùnrin kan tó ẹni ìyàwó kan ti sí ìlú lọ́wọ́ ìwọ̀ tó bá dá sí ní kó ti Tanto por il a studio o no. Porque até essa coisa que eu não parte e eu estou por último, por último, largar e o é o lado de uma unidade de corpo muito mais sereno. É, eu acho que essa pessoa não é mais grande que a arte do poder só, né? Bota aqui uma notícia de presença aí. É, uma local não, não, não, não, não. Onde não tinha, não tinha, não tinha, não tinha, não tinha, àìsílẹ̀ tí ọkọ bá tẹ̀ lóko fẹ́ àwọn ọmọ ìyàwó yẹn ní láti fẹ́ ìdìbò lẹ́gbà bí oṣù mẹ́ta obìnrin ní oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta yẹn ló ti kan oṣù mẹ́ta ní ẹ̀bá wa lọ náà ẹ̀ẹ́ tàbí ní oṣù bí wọ́n gbé ìyàwó ẹ̀kọ́ kan bí ọ̀rọ̀ tó fi ń tẹ́lẹ̀ tó kó ní tó fi ń tẹ́lẹ̀ tó fi ń tẹ́lẹ̀ ọlọ́gbẹ̀ẹ́

يرى ذلك في الحرام الرجل النبي صلى الله عليه وسلم بطعة اليتيم وهو سميع ويه الذي يتعلمها إذا رأيتها ما أقول لك لتأكلها الجنة وتكسوها إذا أعطيت وفي وجه إذا أخذت الذي ما أقول صوره إذا أخذنا الله tó ti mọ̀ pẹ̀lú àrẹ́lá kíkà ní ìlàjùmọ̀ sí àbákẹ́mọ̀nà kò ní ọ̀rọ̀ ìyá kan nínú àwọn ẹgbẹ́ tí wọ́n ti lọ òun náà ti yíkì ètò wọ́n bá ìmọ̀ràn máa lọ sí ìyá رضي الله تعالى عنها àwọn ṣíyà ọba mọ́mọ́ ọmọ tí àwọn ìyá ilẹ̀ yóò ti rẹ̀ wọ́n tó ní wọ́n wọ́n sí ìlú ó lè fa ámbà ìgbàlọ́wọ́ ámbà kan ló fi ìlú àti àkójọ́ sí wọ́n wá ní gbogbo ẹ̀dọ́ ìlú wá هو وضع الذي يريد ليشير الله إن أخذت سفيان وقع مثل أبو سفيان رجل شريك لا يعطيني وولدي لا يعطيني ما يكفيني وولدي إلا ما أخاف من ظلمي إليه علمي أو كما قال قل لي أخاف مثل أبو سفيان وما هو èyí tí èyí ni àti àwọn ọmọ abẹ́lé tí ó tóbi sínú lè máa mú nínú owó tó kí ara rẹ̀ láì ní máa padà láì gba foundation ìlànà ìsọ pé ààrẹ àmẹ́bìnrin tó fi ẹ̀rẹ̀ ìbájá ní ìsòbí ààrẹ àmẹ́rẹ̀ sí ìdí ìjọba àwọn tí wọ́n tàbí ó pẹ̀lú ní máa rú òun náà ní ìtọ́pálánù ọ̀rọ̀ bí i tó gbé àtàpapọ̀tọ́ aláàbòjá ìmọ̀ anáwó lórí ìyàwó rẹ̀ ní àtúntò ìmẹ́ta náà ló wà pẹ̀ àtúntò ìlẹ́gbẹ̀ẹ́ obìnrin èyí máa ti tó ní wọ̀nyí máa ti ẹ̀yà yóò fi àkọ́kọ́ fún ọkọ̀ láti fi owó ẹ̀yìn bá ìyàwó ẹ̀yìn àti lórí mẹ́ta ni. Kàṣẹ́ ìyàwó ọkọ̀ ní ìlú ìwé àmòsí. Kàṣẹ́ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ti ní omi àti yéèké. Kàṣẹ́ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ kan ní ọdún ọlá. Ẹgbẹ́ tí a lè nọmba sí ìyẹn. Kí a pàdé pẹ̀lú ìtọ́jú òun náà lè ní pé ìyàwó ní ìlú 2000 naira láti ra nǹkan sí ọjọ́ ẹlẹ́sìn ìjọba àti àtìkọ́mọ́. a ní òwúrò òṣèlè máa ọ̀pọ̀ yẹ̀mọ́ àwọn bí ìjọba ní oṣù tó lọ sọ̀rọ̀ ẹni wọ́n ní ọgọ́rùn-ún kò fẹ́ sáwọn náírà lé lọ́wọ́ sódà bí àgbẹ̀dà bẹ́ẹ̀ lọ́dà gbogbo ìlú ti bóyá ìlọ lásìkò ẹ̀yà ìwọ̀n àwọn olùsọ̀rọ̀ ẹ̀rọ ìfẹ́ láti náà máa rí o àti ìrà ìrìn ìgbẹ̀mọ̀ tí ó rí 2000 ọgbọ̀n ọdún ní tẹ́lì ní ẹ̀sẹ̀ ọdún ìyẹ̀rọ ọgbọ̀n ní láti ìwọ̀n tó máa ẹ̀rù ó ṣe àti ìrẹ̀lẹ̀ tí ó kìí ìgbà tí ó nà náà nù àti ìrẹ̀lẹ̀ ọdún yìí táwọn sí ẹ̀rá òun náà lè ní o bí kó sí lè tó tó náà náírà láti tó táwọn ìlọ déédé ìwẹ̀ bẹ́ẹ̀ mẹ́kan òbí lọ́dún tó yọ ẹ̀sùn tó bèèrè tó náà na fún ṣe ìyẹ́dàgbà ìjọba ọ̀rùn tó dá tó bà kọ́kọ́ Ẹwà ìgbà tó kẹ̀lẹ́ ẹ̀ta ní ọmọ ìgbà pẹ̀lú àwọn orin ìbáwọ̀ ẹ̀sẹ̀ jíjọ àti fẹ́tì onẹ́fẹ́gẹ́ ni o ìgbó ní ẹ̀gbá kò sí ní tó bá wọ́n mẹ́ra ló máa tó láti ná fún tí ó mẹ́gbọ́n kàátàlé lórí ọkọ̀ rẹ̀lẹ̀ ní owó ìyẹ̀lọ́wọ́ ó lè tó ní jù bẹ́ẹ̀ lọ ó lè lọ fún wá lọ tó fi lọ wá lọ tó bá ní kéèkì ọ̀sán nìyẹn ẹ̀yẹ fẹ́ẹ̀sì gbogbo sáwọn náírà gbogbo tí ẹ lọ́wọ́ lè fi wọ́n sáwọn náírà ẹ̀ka ní kí ẹ ló fi gbà nìyẹn ìrìn tó náà bá wọn lọ sí gbogbo ọjọ́ fún lọ́dún ìdí wọn ní ilé ìkọ̀dá tó ní gbà ní àgbé àpẹẹrẹ wọn lè tó lè fẹ́ kọ́ wọn mẹ́ ẹ owó tó pẹ́ ṣe báwọn ọ̀sánlọ pílẹ̀ tó ápílẹ̀ ní àwọn ìṣòro pẹ̀lú ẹ̀ ilé gbàgbàwà pàdá ṣùgbọ́n tó bá lọ pẹ́ pé ó kọ́ ní owó rẹ̀ ẹ́ òkàmọ́kàn tí wọ́n ní àbòsí ilẹ̀ àbòsí ilẹ̀ ọ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó lè ka ọ̀pọ̀ orí ìjìyà látara ìyàwó ìwájú ọlọ́run orí àwọn ọmọ sọ bá ń fi ẹgbẹ́ aráṣà wa ìyàwó wa ní àwọn akọ́kọ́ wa àmọ́ bí ó ní ìlú ìsìláàmù lọ́gbà sí àtàwọn níbi lọ́gbà ní ìlànà ọmọ ọ̀rọ̀ bá ń bẹ́ẹ̀ ọmọ wá nílẹ̀ àmọ́ àwọn olùsọ́gbẹ̀ ń bẹ̀rẹ̀ lò kò lẹ́gbẹ̀ áàmù pẹ̀lú yìí tó ọmọ tó ga àwọn tó ga ìgbàjáde akọ̀kọ̀kọ̀ ní tó wáyé ìlẹ́gbẹ̀ẹ́ àti ìdáyà kan ṣe láti mú lọ ṣọ́pù. Irú ẹni ilẹ̀ ti ẹ̀ àdájúṣọ́ ọgbà wà ní ọ̀sánà lórí ìṣọ̀fún ẹ̀wà lóṣìṣẹ́ ìlẹ́ ti wà ní ìdíjú lórí ọ̀rọ̀ rẹ̀ náà tó lẹ́lẹ̀ máa mú ẹnu pápá ti ọ̀pọ̀ ẹ̀ láì fi ẹ̀ka yọ̀ǹda ìwọ́n yóò jẹ́ ti máa mú pẹ̀lú dídí. Tó ta ọmọ náírà lórí ìkó ọ̀dọ́ Kí ló lórí lẹ́sìn òṣùwọ́n kò sí ó tún já ní olùdá láìda. Èyí aláìda tẹ́lẹ̀ ló máa ń mọ̀ wọ́n tó ní ọ̀dúnwà tó ní mọ́ ọjọ́ tó ní ìdá láìda. So nobody can give you to another me. And you don't have to use me. So that's why lórí ọ̀rọ̀ olówó tí ìbùdó wọ́n rọ̀ tí wọ́n jẹ tí wọ́n gbẹ̀rẹ̀. tó látàrí ìdí àtúntọ́ láti orí náà ẹ̀yà tí ó ní ìgbàláṣọ ọ̀sọ́mọ́ ìrọ̀lá fún ajẹ́ ìgbàláṣọ ẹ̀jọ́wájú lórí ìlànà ọlọ́pàá ẹ̀jọ́ ìgbé wa àyàwó àwọn olóògbé wa pẹ̀lú ọjọ́ pàdé àyàwó àwọn olóògbé wa pẹ̀lú ọjọ́ pàdé ọ̀sọ́gbọ́n wa ọ̀rọ̀ sọ́lá lónìí ọ̀lọ́dún وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Thank you.